kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹgbọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. ìṣebẹ̀ ọ̀ngà ló ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge. ọ̀ngà mama's helping hand ò bá répo kò ní lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni oúnjẹ ní ara ènìyàn bí èèyàn bá jẹun dédé hmm, ṣe mọ̀ pé nǹkan míì lè wọ́ àwọn bàbá wa tiẹ̀ ti parí ọ̀rọ̀ wọ́n ní ebi kì í wọnú kí nǹkan míì wọ̀ orúkọ mi ni olúwa tóyìn òkí ọmọ ẹlẹ́mu mọ̀jáyé ọmọ rẹ́rùnrẹ́rùn àmẹ́pọ̀yọ̀rùnù ọmọ kálẹ́dùrọ̀bẹ̀ṣu ọmọ bàbá ìṣolójo líkalíka ọmọ wọn lógìdí ẹ̀là àwọn ni ọmọ tó ń tobo dìrẹ́ káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí sí orí ètò wa ètò yìí kì í dùn kó pọ̀ ṣókí báyìí ò ní ọbẹ̀ oge gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé a gbé ètò yìí kalẹ̀ láti kọ́ wa ní àwọn ìlànà oríṣiríṣi bí a ṣe lè máa fi owó bíntín ṣe oúnjẹ aládùn nínú ilé wa gẹ́gẹ́ bí ìṣe àwọn àlejò mi méjì wọ́n ti wà nílé agodo wọ́n dẹ̀ ti ṣetán láti figagbága pẹ̀lú ara wọn ẹ bá wá nǹkan fìdílé ẹ má lọ síbi kankan ẹ dẹ̀ má gbàgbé wípé kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge à bọ̀. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. The north is so beautiful and the food, ooh, it's nothing like I have ever tasted before. The color. Vibrant. What about the aroma? The aroma, oh gosh. Mm. Smells just like this one. This smells so good. Yeah. Your Dambo Shinkafa tastes even better. How did you do it? Onga seasoning. It's all the seasoning you need for great taste and aroma. Onga, Mama's helping hand. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ẹ̀yin olólùfẹ́ wà nílé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín kí a tó lọ fún ìsinmi ráńpẹ́ wípé àwọn àlejò wa méjèèjì wọ́n ti wà nílé agodo ẹ jẹ́ ká lọ pàdé wọn ẹ jẹ́ ká lọ mọ̀ wọ́n kí lorúkọ yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe. orúkọ mi ni omidan ìyanu olúwa èmi jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga. ilé ẹ̀kọ́ gíga wo. Lagos State Polytechnic. wow ẹ káàbọ̀ sí orí ètò wa. àgbẹ̀ àìlòjà ayọ̀kúnlé lorúkọ mi alásè ni mi mo máa ń dáná fún àwọn pátì oúnjẹ tó ń dùn tó lárinrin. olúwa ooo alásè àti ọmọ tó wà nílé ẹ̀kọ́ gíga ẹ wo arábìnrin ìyanu olúwa kí lẹ fẹ́ ṣe báyìí o ṣe rí i pé eré wà lẹ́sẹ̀ yín eré wà lẹ́sẹ̀ yín ayọ̀kúnlé àti omidan ìyanu olúwa ẹ káàbọ̀ sí orí ètò wa olólùfẹ́ wa nílé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí àwọn àlejò wa méjèèjì fẹ́ sè fún wa lénìí ni ilá alásèpọ̀ tó bá dẹ̀ ṣe tán kí ni wọ́n á ṣe òun á bá wa fi sẹ̀mó wọ́n á fi tẹ̀ ẹ́ nídìí. Hmm. gẹ́gẹ́ bí ìṣe wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré òun a fún wọn kí wọ́n lò lọ́jà láti fi ra gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà a ò dẹ̀ fún wọn ju ẹgbẹ̀rún kan àbọ̀ lọ bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún kan àbọ̀ òun la fún wọn láti fi ra gbogbo àwọn èròjà tí wọ́n bá rà oúnjẹ tí wọ́n máa sè lẹ́nìí ó gbúdọ̀ tó fún ìyàn mẹ́rin lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àlejò wa wọ́n ti tẹ́ pẹpẹ èròjà tí wọ́n rà bọ̀ lọ́jà àmọ́ kí a tó lọ ṣe àyẹ̀wò àwọn èròjà náà ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ká lọ sọ́jà ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ jẹ́ ká lọ. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nù la máa dùn àfi fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè. ẹ̀yọ́ olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn ẹ gbogbo bó ṣe pòópọ̀ pòóbọ̀ nígbà tí a lọ wo àwọn àlejò wa lọ́jà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká tiẹ̀ lọ wo nǹkan tí wọ́n ti rà bọ̀ lọ́jà ẹ bóyá ó dùn wò lójú arábìnrin ìyanu olúwa ṣé mo gbà ìyanu olúwa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i látọjà mo ṣàrí pé ẹ ẹja ẹ pọ̀ mọ́ irú ọ̀ǹgà wo lẹ́yìn wá yìí o mo rí pé ah, odidi pálí kan lẹ gbé irú ọ̀ǹgà wo ni. ẹ̀m aládùn ẹ̀dìyẹ ni. adìyẹ aládùn ẹ̀dìyẹ ẹ̀ṣẹ́ yìí náà lè mọ̀ pé tá a bá fi adùn ẹ̀dìyẹ tá a bá yí i mọ́ ilá alásèpọ̀ tọ̀ ẹ jẹ́ ká máa wo bó ṣe rí. arákùnrin Ayọ̀kúnlé ẹ lórí ẹgbẹ̀rún kan ààbọ̀ kílẹ̀ rírà gan-an mo ra ródó àlùbọ́sà irú ẹja panla iyọ̀ epo pupa àti ilá. ah ah ilá yìí eléèlò ni. àpò kan. àpò kan ah ah ó dá lójú ó dá lójú tó ẹ̀yin olólùfẹ́ wa nílé ibi tá à ń lọ ibẹ̀ la dé yìí o àsìkò ti tó báyìí fún àwọn àlejò wa méjèèjì láti ṣe kí ni o láti figagbága ẹ̀yin àlejò wa méjèèjì mo fẹ́ kí ẹ mọ̀ wípé ìṣẹ́jú ọgbọ̀n péré òun la fún yín láti fi ṣe gbogbo nǹkan tẹ bá fẹ́ ṣe àti àgbékalẹ̀ rẹ̀ o gbogbo rẹ̀ ẹ ò gbúdọ̀ lójú ìṣẹ́jú ọgbọ̀n lọ ó yá ìdíje ti bẹ̀rẹ̀ báyìí ẹ lè gbọ́. odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nùlá ojúkọ́ la fi ń ma àfi tábàtọ́lá àbíkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore. odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́. máa dùn àfi tá a bá tọ́lá àdùntọ́lá fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òde kì í dùn kó pọ̀ sẹ́wọ̀n ṣókí lọ́bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n rán yín létí àwọn àmì tá a fi ń díwọ̀n ìgbà orókè lórí ìdíje yìí àkọ́kọ́ ni àkókò tí wọ́n lò ní ọjà èkejì ni àkókò tí wọ́n fi ṣe oúnjẹ nínú ilé agodo níbí báyìí ẹ̀kẹta ni dídára èròjà wọn ẹ̀kẹrin ni àgbékalẹ̀ wọn ẹ̀karùn-ún ni adùn ẹ̀kẹfà ni ìmọ́tótó ẹ̀yẹ́ lólùfẹ́ wà nílé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin àlejò wa méjèèjì mo fẹ́ kí ẹ mọ̀ wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré òun ló kù fún yín láti kásẹ̀ sísè oúnjẹ ńlẹ̀ ṣé ti gbọ́. kì í dùn kò pọ̀ yé o kí lọ́ọ́ fẹ́ oge. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣọ́kì lọ́bẹ̀ òye kì í dùn kó pọ̀ ṣọ́kì lọ́bẹ̀ òye ètò wa ètò yìí kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge lọ́lọ́ba yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú omidan ìyanu olúwa ẹ kú iṣẹ́ o látàárọ̀ ah, ah, ó ga o kí ló dé ẹ̀yin tó tiẹ̀ jẹ́ obìnrin ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àgbékalẹ̀ yín nítorí pé ẹ̀ tẹ́ bá wo àgbékalẹ̀ ti ọkùnrin àti ẹ̀ ti obìnrin àgbékalẹ̀ yín ó ní bó ṣe rí ẹ wo sẹ̀mó yín ó kàn ṣe ẹ̀ tí ẹ̀ ẹ̀ ṣe róbóróbó ẹ mọ̀ báwọn ìyá wa ṣe máa ń ṣe tó bá ti fi kínní ìkọ́bẹ̀ tó bá fi kó lẹ́ẹ̀kọ́ báyìí tán bù sí gbogbo ẹ̀ ló máa ṣe róbóróbó àgbékalẹ̀ yìí kò dára tó bẹ́ẹ̀ gẹ́ tó bá yá ṣáà máa máa sọ gbogbo bí wọ́n ṣe gba àmì ẹ̀yẹ but lọ́wọ́ báyìí o pábánbarì ẹ̀ ní adùn ṣubú yín dà ẹ jẹ́ kí n tọ̀ wò ẹ jẹ́ kí n tọ̀ ọbẹ̀ yín wò kí n wò bóyá ó dùn Hmm. ẹ gbìyànjú ẹ jẹ́ kí n bọ́ sọ́dọ̀ arákùnrin Ayọ̀kúnlé <laughs> ṣe rí wípé hmm, gbọ́ mi sí omi ò tó òun la wà lẹ́nu nítorí pé ọkùnrin àtobìnrin pàápàá jùlọ ọkùnrin tó tún jẹ́ olóúnjẹ iṣẹ́ oúnjẹ sísè òun ni wọ́n ṣe pẹ̀lú arábìnrin tó jẹ́ ọmọléèwé gíga ẹ rí wípé ẹ ẹ ẹ figagbága yẹn lẹ́ni ó ní agbára púpọ̀ ẹ jẹ́ kí n tọ́ oúnjẹ yín wò hmm. bí tá à ń lọ ibẹ̀ la dé yìí adùn onípa bámbárì rẹ̀ oúnjẹ lè dára lójú o ṣùgbọ́n kí adùn rẹ̀ kó má dà ẹ jẹ́ kí n wò bóyá ẹ̀yin àbí ìyanu olúwa ẹ̀yin ló máa gba ti adùn. Hmm. olúwa ò yé hmm, ẹ̀yin olólùfẹ́ wa nílé lọ́wọ́lọ́wọ́ báyìí a máa fún àwọn àlejò wa méjèèjì ní àmì ẹ̀yẹ ní ti àkókò tí wọ́n lò ní ọjà arákùnrin Ayọ̀kúnlé àwọn ni wọ́n gba igba orókè ní ti àkókò tí wọ́n fi dáná nínú ilé agodo arábìnrin Ìyanu Olúwa àwọn ló kọ́kọ́ dáná tán dídára èròjà arábìnrin ìyanu olúwa àwọn ló gba ìgbà orókè nítorí pé látàrí ẹgbẹ̀rún kan àbọ̀ tí a fún wọn wọ́n ra pọ̀nmọ́ wọ́n ra ẹja wọ́n dẹ̀ ra irú àti gbogbo nǹkan èròjà ọbẹ̀ tó pọ̀ ju ti arákùnrin ayọ̀kúnlé lọ ní ti ìmọ́tótó ńkọ́ arákùnrin ayọ̀kúnlé àwọn ni wọ́n gba àmì ẹ̀yẹ ní ti àgbékalẹ̀ ńkọ́ ẹ̀yin náà ti mọ̀ bó ṣe lọ mo tiẹ̀ ti sọ ẹ̀ arákùnrin ayọ̀kúnlé àwọn ni wọ́n gba àmì ẹ̀yẹ látàrí àgbékalẹ̀ látàrí adùn arákùnrin ayọ̀kúnlé àwọn ni wọ́n gba àmì ẹ̀yẹ kì í ṣe wípé oúnjẹ ti arábìnrin ìyanu olúwa náà kò dùn ó dùn àmọ́ ẹ̀ tá a bá ní ká wo adùn rẹ̀ ẹ wò ẹ mo gbégbá orókè fún ẹ arákùnrin ayọ̀kúnlé nítorí náà nǹkan àkópọ̀ rẹ̀ ẹni tó gbé ìgbà orókè ní ìdíje wa tòní ni arákùnrin ayọ̀kúnlé ẹ kú oríire o kì í dùn kò pọ̀ yé o kí lọ́bẹ̀ òkè. Isebe Onga ló ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge. Onga, Mama's helping hand. So, ibi tá à ń lọ ibẹ̀ náà la dé yìí ẹ máa bọ̀ ẹ jẹ́ kí a fún yín ní ẹ̀bùn tí iléeṣẹ́ wa ní ká fún yín ẹ ṣé ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú arábìnrin ìyanu olúwa hmm. ẹ má fajúro ẹ omidan ìyanu olúwa ẹ má fajúro <laughs> ṣe mọ̀ wípé ìdíje la pè é ó di dandan kí ọ̀kan kó gbégbá rókè látàrí ìdíje yìí mo mọ̀ pé ẹ̀yin náà ẹ ti kọ́ àwọn ẹ̀kọ́ kan tàbí méjì tẹ́ ó fi lọ́ọ́ máa ṣe àkọ́ṣe nínú ilé láti orí ètò ṣókìlọ̀ ọbẹ̀ oge wọ́n ní ká fún yín ní ẹ̀bùn díẹ̀ yìí pé ẹ ṣe ò tẹ̀ wá adúpẹ́ pé a pè yín o pé ẹ jẹ́ wa ẹ ò bá lé láyọ̀ ẹ ṣe adúpẹ́ arákùnrin ayọ̀kúnlé hmm, ẹ wò congratulations congratulations ibi tọkùnrin ti ń gba igba orókè lórí ìdíje ẹ̀rí wípé wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa ẹ jẹ́ ká kọ́kọ́ fún yín ní ẹ̀bùn yìí ẹ gẹ́gẹ́ bí ẹni tó gbégbá orókè lẹ́ni akínyín pé ẹ kú oríire o ẹ ṣé o a dẹ̀ tún fẹ́ fún yín ní ẹ̀bùn yìí láti orí ètò ṣókí lọ́bẹ̀ òge pé ẹ aṣẹ́tẹ̀pẹ̀ yìí pé ẹ jẹ́ wa ẹ iwájú iwájú òní ọ̀pá ìbí tí ń ré sí iṣẹ́ yín iwájú ni ó máa lọ ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà àti níbikíbi tí ọlọ́run bá ti fún yín ní àǹfààní láti máa wo ètò ṣókí lọ́bẹ̀ oge adúpẹ́ pé ẹ ti wo ètò wa lẹ́nìí àdẹ̀mọ̀ wípé ẹ ti jẹ̀gbádùn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ètò lẹ́nìí ẹ má gbàgbé láti máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èso àti àwọn ẹ̀fọ́ nítorí pé ó dára lára gidigidi gan pàápàá jùlọ fún àwọn èwe wa kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé orúkọ tèmi ò yí padà olúwatóyè òkí ni orúkọ tèmi tó ń dágbére láti inú ilé agodo níbí báyìí wípé ó dáàbọ̀ ẹ má gbàgbé wípé kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. ó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tábàtàn la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀. ṣókí lọ́bẹ̀ òkè. kì í dùn kó pọ̀. ṣókí lọ́bẹ̀ òkè.